يهدي بالحق إلى الحق أحق أن يتبع آمنا بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدس اللهم آمين أم يقولون افتراه قل فأتوا بصورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمي ولما يأتيهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين أم يقولون افتراه أعوذ بالله من أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله من دون الله إن كنتم صادقين ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ń ṣètò gbogbo sẹ̀mí ayé ọmọ ènìyàn nínú àánú tí ọlọ́run bá lẹ́dà ṣe fún èèyàn lórí ilẹ̀ òun náà ni pé awàlọ́wọ́ ilé yìí oránṣẹ́ sí bìbáyá ni ṣẹ̀rí àti yìí wà máa yóò ṣíbùlì nẹ́ẹ̀sì fìlàáwù láti sàlàyé òfin ọlọ́run fọ́mọnìyàn lórí ilẹ̀ àti báwo ló ṣe fẹ́ kó lórí ilẹ̀ sí àti kí ni yóò wọn nínú kí sì ní bí òun nínú ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n wá gbéṣẹ́ yẹn gbà ọ̀dọ̀ ẹni tí ó lóore jùlọ lórí ilẹ̀ láti lè sọ pàápàá láti lè ṣàlàyé báwo láàṣì mú òfin yẹn lò ìyẹn ni pé atẹ̀tìbíkì lọ́wọ́ àkà ìyẹn ni practical aspect life practical ẹni tí ó máa practice alukur'an fún alànàbà Muhammad òun lọ́wọ́ tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sínú àyà kan náà alukur'an bí ó jẹ́ pàdé bí sallallahu alaihi wasallam ó kà fún ọ̀sàbí wọn rí àwọn náà kà á bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi ṣiṣẹ́ táǹbẹ̀lẹ́ ọba àríkè ọlá kójú rọrùn fáwọn náà láti lò ó ìyẹn ni wípé alukurani ọlọ́run wá pè ní àwọn iṣẹ́ léèrí àti ìjánabi ọlọ́run fanabọ̀ Muhammad léyìí tí ó fún àwọn ànábì ọlọ́run míì tó ṣáájú ó fún ọ láwọn àmì tá a fi mọ̀ wá pé àwọn ànábì ọlọ́run ni gẹ́gẹ́ bó ṣe wá mẹ́gbàá wá tí afọ́wà Bukhari àti Muslim gbà wá ó ní àwọn Rasulullahi sallallahu alaihi wasallam àdáwò kọ́ ọ ọlọ́run ní kí àtọ̀lọ́lọ́run máa bá a. o sọ bùkárà tí mùsùlùmí ka hadith ọ̀nà má mi nàbí yé mi nàlá àbíyá kò fẹ́ sí kan nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú ìlà wọ́kọ̀dé ó ti ẹni nàlá àyàká fún láwọn àmì tó fi mọ̀ ànábì ọlọ́run ni máa bá àlà ìbáṣà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì laqad ata Allahu nabiyyallahi Musa alayhi salam al-asha ọlọ́run fún ànábì wa Musa alayhi salam ó fún nígbìn ọ̀pá ya Musa dirbi asaka al-hajar ìrẹ Musa fọpọ́ wọ́ rẹ̀ lulẹ̀ fi mú odò fi lu òkúta oríṣiríṣi bó ṣe ń sọ fún mi yẹn laqad ata Allahu ó fún lámì nígbà tí wọ́n béèrè àmì lọ́dọ̀ ànábì sọ́ọ́lẹ̀ ó fún rírà kan ní. lákọ̀dọ̀ àtọ̀lọ́hùn nàbí yàrá Sulaiman alayhi salam mulkan alima tẹ́jì ní ìbìrì ànábì wa Sulaiman alayhi salam ọlọ́run fún lọ́lá tí ń rí pẹ̀lú àwọn ọmọ ìyẹn ni pé mùjísà tó tóbi tọ́lọ̀ fanabu Muhammad ó ní ìlà wàhálà wáàyí ìyẹn ni revelations lọ́lọ́run fún àwọn àwọ̀wọ̀ ilẹ̀ ìyà ìyẹn ni pé tí ó jẹ́ àmì táwọn ọmọ fipá àgbà nàbí ọlọ́run ní ní pé ọlọ́run máa bá mi sọ̀rọ̀ tí máa kà fáwọn èèyàn báyìí ọ̀rọ̀ tí máa ń sọ fáwọn èèyàn ni ó jẹ́ àmì wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yẹn èmi kọ́ ni mo ń sọ fàárùjù ànábì ní èròǹgbà mi ìran kan ní sì ní wípé an àkúnà àṣìtẹ́rù òmùtàbà kí n jẹ́ pé èmi làwọn èèyàn pọ̀ lọ́yìn rẹ̀ jù bí ó lè ṣe nínú torí ní sànàbí lẹ́yìn ànábọ̀ Muhammad ìyẹn ni ó máa jẹ́ ìsì ipò pàtàkì wọn ka alukurani fún àwọn ará Mẹ́kà ará Mẹdínà ńgbà yẹn àtàwọn tí wọn sara Mẹ́kà tí wọn sara Mẹdínà ètò sọ ní wípé àwọn tí wọn bá amúyẹ kúlú nàfitàrà àbí wọ́n bá sọ wípé ó dá wọn ní. sọ fún wọn tí ò bá tẹ́ wọn lọ́rùn ọ ní kí wọ́n mú wá súrà kan bí ẹ̀ láyé ní àsọfún alẹ́jẹ̀jọ́ fàátù bí aṣara ìṣúra rẹ̀ ẹ ọ ní kí wọ́n mú bí aṣúra mẹ́wàá tó tiẹ́ fàyín lámúyẹ tẹ̀tẹ̀ irú tí wọn ò bá gbà tí wọn bá lè ṣe yẹn àjẹpẹ́ láíláí láyà tú nàbí mísírì wọn ò lè ṣe kíni wọn ò lè mú wà lọ́kọ̀ náà yẹn wa wàlẹ́wò kánà dáàbò lè bá àbí zọ àti àtàlùjẹ́ ní wọn tábà kọ́ra wọn lápá wọn lè wú ẹ̀ wa. نعم wọ́n ní kí wọ́n pè kí wọ́n ó ràn lọ́wọ́ tó yàtọ̀ sọ́lọ́ tó bá jẹ́ wípé òdodo ni tí wọ́n sọ wípé ìwọ náà dáadáa parọ́ ni balikẹ́tàmù balikẹ́tàmù bìmọ̀ lẹ́nu yóò ṣí kú bẹ̀rẹ̀ mi àmọ́ wọ́n pè ní tí màá wọn ò rọ́gírí ká yàrá òtẹ́yìn onímọ̀ ń pa rẹ̀ ni wọ́n ṣe kí ni ni wọ́n pè ní rán òtẹ́yìn onímọ̀ ń pa rẹ̀ ó sì lè sọ pé rán ni so rọrùn kéèyàn sọ fún wa yìí pé GSM tá ló ń sìn tá a fi ń sọ̀rọ̀ kéèyàn sọ pé irọ́ ni torí pé kò rí kó mọ lọ́nu atẹ́gùn atẹ́gùn ti gbogbo tí pẹ́yìn bá ká tí òfin ojú ni ó sọ pé kí ni irọ́ ni káwá sọ tó bẹ́ẹ̀ rí pé bí màláyíkà sí ń sọ̀kalẹ̀ wá bá nẹ́bọ̀ Muhammad sí sọ̀rọ̀ wọ̀lẹ́wọ̀ lẹ́làbásínà àlẹ́yìn máa yẹ ìṣù tí màláìkà bá rí tó ti yẹ tàbí màláìkà báyìí wọ́n tún sọ nǹkan ní ẹ̀tọ́ sí tí wọ́n ń sọ yìí ìyẹn ni wọ́n wùlẹ̀ tó ọbẹ̀ màláìkà yẹn wọ́n tó bí wọ́n wùlẹ̀ sọ fún àdẹ́bùwà وقالوا يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرا àní gbà títí tá fi rí ọlọ́run rẹ báyìí ní fètètè ìyẹn ni pé oríṣiríṣi náà ni wọ́n máa sọ wà lámàáyà tí ìmùtàwé inú nígbà tó jẹ́ pé àwọn pàápàá ìmọ̀nà tọ́lọ̀ ń fi kalẹ̀ sínú alukoran tí ò bá ti dé wá bá wọn tí wọ́n rí o tí wọ́n máa sọ ní wípé kàdáàlì kàkàdàbà lẹ́yìn náà kọ̀bìnrin. kàdáàlì kàkàdàbà àwọn tó ṣáájú wọn ní ọjọ́ àrẹ́bì Musa alayhi salam àtàwọn ọjọ́ míì náà tó ṣáájú rẹ̀ máa náà sì pé ọ̀rọ̀ àmì ta fáwọn àrẹ́bì wọn bí wọ́n sì pè ní lọ́nà yẹn fàǹdó. èrè oṣù ọlọ́run ìwọ ṣe sùúrù o máa wò kí yóò jẹ́ ìgbẹ̀yìn àwọn olóò àwọn ọjọ́ alágòsí. kí ni ó jẹ́ ìgbẹ̀yìn ta ní àwọn ìjọ alágùsì náà. wọ́n ní máa ń yọ kúrò wọ́n ní wọ́n máa ń náà wọ́n ní wọ́n máa tí wọ́n gbé àdẹ́gbà Muhammad dé sí nínú àwọn ará Mákà kí àtọ̀lọ́lọ́ kó mọ́ látara Mẹ̀dínà máa ń yọ mẹ́rin rí tí wọ́n nígbàgbọ́ sí wípé àwọn mọ̀ tẹ́lẹ̀ dáadáa torí pé ànábì mi ń sọ fún wọn wọn lè máa ń gbà ilé má jàgbọ́nà àlẹ́ kẹ̀kẹ́ ìdìbò court àkàrọ̀ mọ́ lọ́wọ́ rí ìyẹn ni pé mú ọ̀rọ̀ sẹ́ni ayé gan àbárọ̀ lọ́wọ́ rẹ bó o láṣẹ wá sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ àṣẹ kíni o lọ́wọ́ àpárọ̀ kò jẹ́ so ó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ó gbà àti àwọn mẹ́rin rí pé ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀dá àtàwọn ìmọ̀lẹ̀ àti tọ́sọ́nà ló sẹ̀lẹ̀ ayé téèyàn fi ra àwọn ọlọ́run téèyàn fi ra ayé ní ti mẹ́nà Kùránì mẹ́rin ò mọ ó ń wọn tó gbà wà mínú wà àwọn èèyàn kọ́ra wà fáìlú màá níhà ọ̀pọ̀lọpọ̀ náà lè sí wọ́n ka Qur'an wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ gan kọ́ra wọn gbọ́ lápá ìjọba lágbára lọ ṣáájú wọ́n gbà wọ́n tara sí ọ wọ́n tún wá pa tara ṣáájú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ákìrá tí wọ́n yọ inú torí pé wọ́n nígbàgbọ́ wọ́n lábàdájú pẹ̀lú ọjọ́ kẹrin làlùkọ́ni fi sọ fún anábọ̀ Muhammad ó ní wà rabbuka a'lamu bil mufsidin. ọlọ́run ọba rẹ̀ olófin nímọ̀ jùlọ nípa ẹni tí ò ní gbà. أعلم بالمفسدين المفسد هنا الذين لا يؤمن بالحق àwọn tí wọn ò ní nígbàgbọ́ sí kí ni o ìmọ̀nà ìtọ́sọ́nà tèrè àlẹ́gbọ́ àbọ̀mọ̀ sí kí ni tó máa torí pé onígbàgbẹ́ ni wọ́n wọ̀rọ̀ búkà àdàm bil mufsidin náà. وإن تبتغوا فهو لي عملي ولكم عملكم أعمل وأنا بريء مما تعملون وإن كذبوك تمت رنيرو إلى نبوة محمد kájọ pé ìkí àtọ̀lọ́lọ́ fún ọba wọn bá pè ọ nírọ́ fọkọ́díkùdì bá ti rúṣùlù min kọ̀bìlíkà jáwó bìlbẹ̀yìn náà wàbí ìtìmáàlì ìyẹn lè ìtìmáàlì káti ẹ̀ sọ pé wà ń kẹ́dàbúkà tábáwá pè ọ́ nírọ́ wọ́n ní tọ́ ń sọ irọ́ ni ìyẹn ni pé tábárí táwọn èèyàn máa ń pọ̀rọ̀ ọlọ́run nírọ́ lónìí ẹ má jẹ́ kó yọ ìjà tuntun fún wa o torí pé ẹni tó jó lòdòdò jùlọ lórí ilẹ̀ wọ́n pè nírọ́ náà tọ́lájú pa ti sọ pé wà ń kẹ́dàbúkà tọ́ bá láwọn kan nínú àwọn tí wọ́n gbà wọn ẹlẹ́bọ̀ yìí tábá pè ẹ́ nírọ́ ń tọ́ sọ ntọ́ kan sọ ni wípé. ìyẹn ò mí ìgbéka compromise wípé ẹja àjọ wa máa ń dapà tó kẹ́kọ̀ọ́ bá tèmi ní rán tẹ̀kí máa ṣẹlẹ̀ sáwọn èèyàn pé tọ̀ kọ́mọ́ bá sọ pé rán ni wá ẹja àjọ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ kankan so so láti gbogbo ẹ̀ náà ẹ sọ pé ẹjẹ́ ń mọ ọ̀kúnlé àmàlí iṣẹ́ tèmi ó máa jẹ́ tèmi ẹjẹ́ tí yóò máa jẹ́ tí yín bẹ́ẹ̀ lónìí àwa ni àá rò pé ẹsẹ̀ mọ̀ káfílẹ̀ pọ̀ àbí kálẹ̀ sẹ́kẹ̀kẹ̀ kan náà ní àkàn tó rárá káwọn àkáwọn èèyàn lọ ẹjá àánú dà kó ẹ má dà papọ̀ fàkún ní àmàlí ẹpísẹ́ tèmi lẹ́jọ́ jẹ́ tèmi lẹ́jọ́ sọ fún anábọ̀ Muhammad pé kúl sọ pé yá ayú alkafirun sọ pé ẹ̀yin kèfèrí láàdúdù mákìrì ó so ẹ má jẹ́ àdà papọ̀ lónìí yóò bá máa fẹ́ ká papọ̀ kó fi lè jọjú tàbí kó lè bóde mu kí náà pè lóde òní òde tí ò dáa òde tó ní nǹkan ní o sí kí ni ò dáa ìbá àwa dá mi láwọn bọ́gláàrì sí gbogbo ilé nígbà tí ò sọdẹ tí ò sí nǹkan kan táwọn ìrọ̀rìn láti lọ lọrin tí o si pín yóò mọ́ kí náà ń ni pé kò mọ́ fàkúnlì ẹni sẹ́ tèmi kí ni kò nígbà bá fi ìjọsìn jọ tàwọn nǹkan kọ́lọ́hún tó gbà lọ́wọ́ wa làwọn yóò no ní anẹ́lì mùsùlùmí lèmi iṣẹ́ tèmi ẹjẹ́ ló jẹ́ tèmi wọ̀lẹ́ ń di inú ṣe pàtàkì gan min akọ ìdí alislam inú àwọn àdìsọ́kọ̀ tá a gbọ́rọ̀ níní ọ̀tọ̀ ní kéèyàn má bá yàn sí nǹkan kò sí àbí àmọ́ kó máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹtìgẹ̀ kó máa ṣe kí ni èèyàn máa wọn sọ̀rọ̀ àmọ́ sọ pé ń báyìí dáwọ́ àmọ́ ẹ̀ báyìí lọ kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé ní amẹ̀lì tèmi ò máa jẹ́ tèmi ìyẹn ni pé à nídìjọ́ ohun tó wá ní ràn yín lọ́wọ́ tẹ́lẹ̀ tó wá ń ṣe ohun mi bá ohun mi support yín ohun mi fún lẹ́ni support ìrànlọ́wọ́ kan ohun mi bá yín ṣe fún bàrí bàrí òmìnira ṣíríkì wàhálì àábọ̀ pábọ́sẹ̀ ń bí ẹbọ tá a ṣe àwọn atọ́tọ́ wọn ń ṣe náà àtúndì ṣe kí ni àtúndì bá wọn ṣe lójó lọ́pẹ́ bá a ń tún bàrí ìhù náà ẹ má dá sí mi ẹ má bà mí ṣe wàhálà bàrí èmi náà ò ní ṣe kí ni kó jọ kó jẹ́ kára òdodo ọ̀rọ̀ yìí lè dẹ́sẹ̀mí ayé gbogbo wa kí ló fà ní ní nǹkan bí oṣù tó lọ àbóṣù náà ti ń ta tó bẹ̀rẹ̀ iná tó ti ọ̀pọ̀lọpọ̀ kánífà làwọn èèyàn ṣe tá àrẹ ni wọ́n tẹ́bá náà rẹ̀ báyìí àwọn Yorùbá wọn sí àmọ́ bá dáwó kò sí àmọ́ kò sí kí ni kò bọ́ pápọ́ sẹ́ẹ̀bẹ̀ kò jáwọ́ ń bẹ̀ ẹ wà bí mi pé kí ni ń ta abẹ́ gbà bi kánífà kí ló bí kánífà gan kí ló bí ẹbọ ni الشرك والفساد في الأرض ولا تفسدوا في الأرض بعد إصلاحها kádé kò lè bí kankan kọjá bàjẹ́ lórí ilẹ̀ so bí ẹni tí ń lọ lójú ọ̀nà tó padà eléegun nínú mọ́tò tó ní ah, ẹ̀fọ́ alówó ọdún wa tó náà ṣe ni so kò ajẹ́ pé kò bàrà ìyẹn pé òun ní báyìí ṣe òun ní ṣe tó wá nífẹ̀ẹ́ tẹ̀ ń ṣe òun ní báyìí lọ́wọ́ kù. Naam, antum bari'una mimma a'mal. Ẹ a pérì, ìyẹn ni pé ọlọ́run ní bí nípasẹ̀ tèmi, ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀. ni kò ní bí ẹ̀yin mi náà nípasẹ̀ tí wà á lọ́ba rí ohun mimma, iye pé òun lọ́wọ́ sí ní tẹ̀sí. Tó ti wá, ó dá tá a o, ẹ̀yin lè wa ni wọ́n ti máa ṣe bẹ̀t àní bá wọn ṣe bẹ̀t àní lọ bẹ̀ rárá ọ̀rọ̀ pa àní lọ bẹ̀ gbogbo tó bá lè jẹ́ support wọn lè rò pé ẹ̀ lè ṣe kéwọn má ṣe kí ni o alukurani ló ń sọ bẹ́ẹ̀ o. ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم وأكثرهم لا ó ń bẹ́rù àwọn ẹlẹ́kọ̀ọ́ man yastami'u ilayk wọ́n máa fẹ́ gbọ́ kùránì wọ́n máa ni torí pé kùránì kọjá téèyàn lè takò àfàìmọ́ gbọ́ àfàìmọ́ ká pẹ̀lú páyọ̀ ọlọ́run lójú lọ́kọ̀ wà mí ni man yastami'u ilayk ń bẹnu wọn yóò gbọ́ ni o ó bẹnu wọn ó gbọ́ ni ó kàn ń gbọ́ létí ni kò wọnú ọkàn yìí ó gbọ́ ní ṣe kí ni kò wọnú ọkàn ẹ̀ ìyẹn pé tí kùránì bá wọnú etí èèyàn ó yẹ kó lọ lápá lórí kí ni o lórí ọmọ ẹ̀ àwọn ńlapa lórí ẹ̀mí àwọn kan ni wọ́n fi rò ó lásìkò tánàbí wà ní mẹ́kà ni wọ́n fi ń sọ fún ara wọn pé ẹ̀wà ò tẹ́ ẹ bá rí tó bá ti jòkó ní fìnà àkàbà ẹ bí ó ti o tọ́lá pé ọ̀rọ̀ yẹn máa ń mú àwọn èèyàn lẹ́mìí lónìí báwo yẹn ṣe rò pé táwọn ọlọ́mọ ti ń sẹ́sìn wọn ni wọ́n ní kíníkà náà máa ń gbé jẹ fún wọn ní ah, ah, ah, ọ̀rọ̀ dáyà ìmọ́lẹ̀ ọkàn ni kò sẹ́ni tí ń fọ́ọ̀mù àkànní nǹkan kan jẹ bẹ̀ẹ́ torí pé bí wọ́n ṣe ń ṣe níbì náà ṣe rò pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní ẹ̀sìn Islam ẹ̀sìn Islam kọjá wọn fún ọmọ kan lóògùn jẹ pé ẹ̀rí pé ọmọ ọ̀kan wọn wà ní kíní kankan kan wọn wọ́n táwọn sábà lo sọ́ọ̀sì náà ní àwọn wọn sábà fi wọn no no no no ọ̀rọ̀ súnà ìsọ̀rọ̀ wọn fún yẹn ní nǹkan jẹ ọ̀rọ̀ ọba dẹ́dà tó dá ọkàn tó ti ẹjọ́ pé tẹ́ bá ti kà sí tó bá rí ọkàn yẹn mú ọkàn yẹn ló gbà mú torí dodo ni lójó sọ Qur'an wal ghaw fihi la'allakum tẹ́ ẹ bá dẹ́fì náà kà á bá látẹ̀sìmọ̀ olè àdàl kura tí máa ti ń kan tí máa kan ẹ má gbọ́ o torí pé tẹ́ ẹ bá fi lè gbọ́ ọ̀rọ̀ yẹn ó sì kí ni yóò borí ẹ̀mí yìí ìyẹn ni wọ́n ṣe fún àbí Sa'id al-Khudri radiyallahu anhu dọ́tà nínú àbákà tó ti àbí àbí eh, eh, Sa'id al-Ghifari tí wọ́n yẹ Sa'id al-Ghifari kan náà méjì ìmọ̀ àbí Sa'id al-Khudri àwọn eh, Abu Dharr al-Ghifari ìkànnà méjèèjì onígbà tó ń dé mẹ́ka ó ti àwọn ará mẹ́ka pé òun pé wà wà wà ọ̀fẹ́ tà wà fàbí sọ́ọ́rí alákùnrin yẹn tó bá ti jòkó nìka má dúró kò tí o ìdán ni ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó kàn mú ọ lẹ́nu ni o ń tọ́ lè ṣe ni pé tọ́ fi là wá òwú òwú tutù àbáṣọ kọ́fí bìtì rẹ̀ kọ́fí ṣe gbogbo tọ́ọ̀sì kan jáde má gbọ́ o ó ní mo ga ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ lólo ni ó ní mo rẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó lóun sì fòwú bìtì òun sì ń lọ òun bọ́ àwọn yẹn jòkó tì à wọ́n wá pẹ́ wọ́n á lọ ọ̀gá nígbà tí ìṣe pé òun ya wèrè tí òun sì sopọ̀ ní ṣe bọ́rọ̀ ni ọ̀rọ̀ nínà ó ní mọ́kàn yóò wú etí mi nígbà ṣe bọ́rọ̀ yóò wà kó sọ́nà ọ̀rọ̀ olélé yóò sọ̀tà àti gbọ́rí àwọn kan oríṣiríṣi orin àwọn aṣáájú ọ̀rọ̀ tí wọ́n sọ yóò wà mú alẹ́ so along the line bí sàbẹ̀yẹ sí yòówù létí nìyẹn fajalasa ila rasulillah wastami'a ilayhi ila quran al bó ṣe gbọ́ kura nínú ee fanṣara allah sadara islam bọ́lá ṣe sí payá kíni o èmi rẹ̀ sáré kọ̀ọ̀rọ̀ àná àwọn òbí náà mí náà bá kan ó lẹ́sìn ní ẹ kan lọ o rẹ̀ rí pé ẹ má lọ kan ìkọ́kọ̀ náà máa kọ́ wọn pàápàá ńgbà torí ọmọ lọ tí wọn lọ́hùn tí wọn rẹ̀ rú ó sọ wá lẹ́jẹ́ lọ torí pé ọba alékè ọlá mọ̀sí wá ní aṣọ ẹ̀dánù lórí ilẹ̀ tẹ́yà bá tẹ̀lé alukọ̀ránì kò sí bí ọmọ free bọ́mọ òkọ ọmọ wa tí wọn òkọ níbi kan síbi kálukú mọ́bi tí wọ́n ti rí tani báwọn ẹ̀lẹ́gbẹ́ òkùnkùn lónìí ṣé náà ti ń kọ́ ni so ọmọ tí ó bá sọnù wọn lájá tí ó sọnù ní ṣe kíní olùgbọ́pẹ̀rẹ̀ ọbẹ̀ àmàbẹ́ náà kọ́ lọ́mọlá kó má nù wá ni àtàwọn ọmọ wa náà ومنهم من يستمعون إليه ó ń bẹ́nu wọn tí ó tẹ̀tí gbọ́n tó bá ń sọ أفأنت تسمع الصم الصم ولو كانوا لا يعقلون أفأنت تسمع الصم sọ̀rọ̀ wípé odi ẹni tó di etí ìwọ lè bùn lọ́rọ̀ gbọ́ ni sọ lè jó gbọ́rọ̀ walakin asọ́m àlà asọ́m àkìkì kàmájáàfin máa nà sẹ́lẹ̀fì ẹni tí wọ́n ń pè ní adití gangan lẹ́yìn àlàsọ́mù lẹ́dà lẹ́dì ìlà ẹ̀sìnà ó dí kìí sẹ́ni tí ó ṣe kí ni o tí ó gbọ́ o wà lẹ́kìn àsọ̀mù alẹ́dì yẹ́sìnà wà láàrin ìdí àyè yẹ́sìnà ó gbọ́ àbọ̀kọ̀ ṣe kí ni o kò fẹ́ gbọ́ gangan ni sótìyé kìí ṣe pọ́n di etí sótìkọ̀ ewé ni ó di etí tó bá wọnú etí rẹ̀ kò fẹ́ gbọ́ ni. So, yìí lè mọ́ àbí àwọn tẹ́ bá fọ́ wọn ṣàlàyé yóò lẹ́yìn kíni yóò lẹ́yìn understand ní bẹ́ẹ̀ ó di gágá di tí òun lẹni tó gbọ́ tó wá ní owó òde kíni òun ní gbà eré lẹ́yìn kíni àdìtì ni. wàlọ́ kánú láyà kìlú bó tiẹ̀ jẹ́ pọ̀ lè jẹ́ ti gbọ́ àmọ́ kánú láyà kìlú wọ́n jẹ́ ni tí ò ní làákẹ́ ìyẹn ni pé fọ́kọ̀dùnlá àkùlù alẹ́ bí yá ilẹ̀ hàk wọ́n sàfẹ́kù ròrí tí máa jẹ́ ìhun mòdodo tọ́málẹ́yìn nílà ká kìí ṣe pé ó wọ́n sọ tí ò dáná àmẹ́rin ẹ̀rí pé yóò wọ bàtà bí yóò wọ gbogbo ẹ̀ tí ó má ti ara wọn àmẹ́ ìpàdàrí pé ti ń ṣe wọn nígbà tí a máa wọ bàtà tó dé fìlà dáadáa tó wágo ó fáńsẹ̀ ti sọ wọn tó ti yẹ wọn wá náà ló ń tọ̀ níwájú ìta kí lẹ́ẹ̀ pé ó darí ẹ̀rí pé ẹni yóò ni o kò gbádùn kùlákàyè à àwọn àdéhùn fúnra rẹ̀ bọ́tì mọ́tò tẹ́ ìgbóró kíbòkè bọ́tì mọ́tò tí ìgbóró onáwàkẹ́ ìgbóró rọ àìmọye rẹ̀ ni wọ́n ti gé lọ kí irun tí wọ́n lọ fi ṣe é ní tó wá ìwò ògún nì <laughs> tó wá kó gùn bá ní ará India ò ní sọ di rìn ṣé mo hàn á di fukudọ́nù làkì ìpè tó wá lẹ́kọ̀ọ́ gùn bá ní ta ló dá ògùn gan fún rẹ̀ sòyẹn ni pé tó bá léèyàn sàfẹ́kù làákà yìí kì í ṣe pé kò mọ̀ tí ń ṣe ó lè máa jẹun tó dáa o yóò máa mu tó dáa o yóò máa wọ́n tó dáa o àmọ́ tí o bá ti dọ́lọ́run rẹ̀ mọ́ ó sàfẹ́kù kí ni o làákà yìí náà. wà nínú mọ̀ ìyá ń dúró ilé ó pé wọn sí méjì àwọn kan máa gbọ́ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ pé wọ́n gbọ́ ni wọn ò gbọ́ o wà nínú mọ̀ ìyá ń dúró ilé ó ń bẹ́ẹ̀ wọ́n ní tó bá ṣe ìwọ́n rò pé sọ́ọ̀rùn tó gbogbo ẹni tó ní mọ́kànlù gànáà yìí òun lórí náà ni tó ti yé ó ní ń bẹ́nu wọn tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ kò ní gbọ́ tẹ́ ẹ bá wí kò ní gbà ó ní awùláyìíkà bẹ́lẹ̀ àdọ́lù ó láyìíkà kálẹ̀ àmì hàn bẹ́lẹ̀ àdọ́lù ọ̀rọ̀ wọn bí ẹranko ni wọ́n rí o báríkì ni o àdọ́lù wọ́n nù jẹ ẹranko lọ torí pé tí ẹran tí máa ń bọ̀ tẹ́ bá gbèbí sókè rẹ̀ kí ló ṣe yóò padà àìmọye àwọn èèyàn tí wọ́n rí báwọn èèyàn ń sọnù lójú ọ̀nà àlò mẹ́wọ́ padà tẹ́mọ̀ ọ̀nà míì sọ̀rọ̀ rí báyìí ni ọ̀nà míì kò sí bẹ́ẹ̀ ṣe wá sọ fún wọn tó ajẹ́ wípé ojú rí nà ẹ́ kì í sojú ta ìkọlù fọ́ ó ti fọ́ lójú inú afa àǹtẹ̀tà àdìlẹ̀ òmùyà Eh, sọ̀rọ̀ pé wọlé fi màá nínú wàlàwùkánú láàyò ńgbà tí wọn ò bá rí na òun lè fi náà so ti ó bẹ́ẹ̀ náà sáré tó jẹ́ pé ìbùdó wà lọ́la ọlọ́mọ sàbáyọ ní sunwa láyàrá rọ̀sù wọn ò rá nẹ́bùa Muhammad wọn ò rí wọn ò rí wàhálà wọn umm Maktum kò wọn ó dẹ́gbà wàkàtírù mìíràn kùfà ọ̀pọ̀lọpọ̀ náà kẹ̀kẹ́ tó pé ó rí na àbábọ̀dé kí ni àwọn yẹn kà rà nàbì lásán báyìí sallallahu alaihi wasallam wọ́n kà rí báyìí lásán wọ́n sì kí ni wọ́n sì ń gbà torí pé ìmọ̀lẹ̀ yẹn kì í ṣe wípé ohun tí ojú kà máa rí tí o ti bàkà á èèyàn gidi ni bí àbá rẹni ti mú bó ẹ náà pé léyìí bẹ́ẹ̀ ni tẹ bá rẹni tó bá mọ èèyàn wò dára tó bá rọ òkúrò èèyàn yóò sọ pé òkúrò lélẹ́yìí tó ti yóò ní kíni òpùrọ̀ lélẹ́yìí so ìyẹn ni pé ọlọ́run bá dẹ́dà ló máa ń jẹ́ kéèyàn orí náà pé òdodo ni tó bá ròdòdó yẹn àwọn àbẹ̀ ọlọ́run bá lè kí ọlọ́ta bá ròdòdó jẹ́ àlè gbà gáàsì lè tẹ̀lé so àdúrà tó ká máa ṣe lọ́dọ̀ ọlọ́run náà. Inna Allaha la yuzlimu an-nasa shay'an walakinna an-nasa anfusahum yuzlimun. Inna Allaha dáadáa yọ ọlọ́run láàyè nínú náà ṣàṣẹ ìhà kò lábòsí kankan tí ó sì kí ni tí ó sì fọmọ nìyẹn wà má rọ bùkà bíbọ láàmì ìyẹn ní pé bọlá mi àwọn fani sáàtú ní àlásí fátìlì mọ̀bálára pẹ́nikítì tí kì í ṣe rárá wà má rọ bùkà kò sínú ròyìn rẹ̀ àbòsí ẹ̀gbọ́n ẹlẹ́fà àbòsí ròyìn kí ni ẹ̀dá mi ìròyìn ò sí nínú kí ni ó kú tẹ́lẹ̀ fi ròyìn ọba dẹ́dà lórí wàá máa rọ̀ bùkà bí bọ́ọ̀lá ni ìlẹ̀ àbí kò sínú ròyìn tẹ́lẹ̀ fi ròyìn rẹ̀ pé àbábòsí ó ní ìmí haramtu lólùmá alẹ́ àlẹ́sì wọn máa ma ṣàbòsí léèwọ̀ fẹ́mi ara mi ni wọ̀jà dùrú bẹ́ẹ̀ ní kùnú haramá bẹ́ẹ̀ ni mo ṣe léèwọ̀ láàrin ara yín fọlá àtàwọn ọ̀lẹ́mù ẹ má dẹ́gí ni o torí pé àwòrán àbòsí yẹn òdòlùmẹ́ tún yọ òkòkò ni ó jẹ́ o níjọ́wọ́ jọ gbére ìjọ́ yóò lágbára pọ̀ ẹni rí nàgan bí ìgbà tó máa ń ṣe ráyọ̀tì tí gbogbo ẹ̀ bá dàrú ẹni ó rí òun ṣubú tẹ́wọ́rì náà ó ń ṣe kí ni ń ṣubú bóòlù àrò ẹni tó wà ní òkòkò tí ń rìn ní òkòkò tí ò rí náà bóòlù ó ṣe wá rí ń tẹ̀ o yóò lè kí ni yóò tún dìde wọ́n tuntun àgbọ̀lùmọ́ zulmẹ́tù àbòsí òkùnkùn ni ó jẹ òkùnkùn tó pọ̀ ni ó jẹ níjọ́ àlìkìyàmọ̀ ọlọ́ ọlọ́mọ fún wa sínú òkùnkùn ayé bèbí àlìkìyàmọ̀ ọlọ́ náà wàláàkì nà nà sà àǹfùhù àwọn yàgùlìmù. wàláàkì nà nà sà àǹfùhù yàgùlìmù. kí ló pàtó jẹ́ pé alukóra sọ pé wàláàkì nà sà àǹfùhù àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ òdodo àmọ́ ṣe kí ni o àkálùkù mọ̀ pé kàríkà chop lọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè lẹ́sìn lónìí pé kásá fi wá nǹkan jẹ wọ́n fẹ́ mọ̀nà ìyẹn ni pé wọ́n mọ̀ mọ̀ gbàgbà àmọ̀ kí bó ṣe rí inú àmọ́ àṣà jẹun kí ni wọ́n ń ṣe òjàre wọ́n nù wọ́n tún fẹ́ sọ àwọn èèyàn pẹ̀lú ara wọn ìyẹn ni pé kálukú máa mà kó ń sàlùsí mẹ́rin arógun torí pé ẹni tí ò da ó fẹ́ bímọ dáadáa ẹni tí o lè kí kò dá yes àmọ́ ọ̀nà àfẹ́ bímọ dáadáa kò ṣe náà so ẹni tí o bá gbọ́dọ̀ mọ̀ pé kò sí tí ó tara òun jáde àìdá ni so ọmọ ni àtọ́nà bá fẹ́ so yàní e. òun gbọ́dọ̀ mọ̀ pé òun ò kọ́ ọmọ yẹn òun náà rìnà tọ́mọ fi lè yà dáadáa so ajé pípọ́ olóṣù àmọ́ retí dáadáa àwọn kan dìde bó tutù ṣe mú yìí àwọn èèyàn dìde wá sí kí ni wà lọ kírun àwọn kan wọ́n ṣe kí ni àwọn kan máa sùn ta ló sàbòsí wọ́n lọ pé báyìí ni ìyẹn ni pé òdodo hàn sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ wọ́n máa máa ni wà á máa gọlẹ̀ múná hùm wà á máa gọlẹ̀ kí ló tọ́lọ̀ fi ní ìsàbòsí fún wa ara ìsàbòsí fún wa ni pé gbogbo tó yẹ kọ́ mọ́nìyàn ó mà lórí rẹ̀ lọ́lọ́run sàlàyé fún wa ẹ sàlàyé tí ò sọ fún wa kó lè jẹ́ anagba muhammed sallallahu alaihi wa sallam kàmájà àfi bàtàlá asar ó ní máa lù xeyìrì kò sínú dáadáa kan ilà wàkọ̀ dalilali ummata ali àyàkójá pọ̀ ti tọ́ka àlè umma sórí ẹ̀ wà á máa min sharri kò sí tí ó jẹ́ aburú ilà wàkọ̀ da hadara ummata wà ní ha àyàkójá pọ̀ ti kì á lọ pé kí ni yóò aburú ipò aburú tí ó ti ṣẹlẹ̀ amen kí mo kì so àwọn àwọn máa ń sọ ẹ ẹdáàbò ẹ foreign foreign kan forest forest eh, forest exchange ní kékeré forest exchange wọ́n náà ra crude oil so wọ́n ra crude oil láti ibì kan wọ́n wà ní kìíní kan láti ibì kan so ṣé àwọn tẹ́lẹ̀ máa gbé làákàyè kalẹ̀ mo mọ̀ bá fẹ́ sábòsí fúnra mi torí pé alukọ́ni tó máa pé wàlá tá kùlù àmúwálẹ̀kùn bẹ́ẹ̀ ilẹ̀kùn lè lọ́nà àtẹ̀lẹ̀ ẹ má jẹ́wọ́ ara yín lọ́nà kí ni o pẹ̀lú bàjẹ́ o. ìlà ló fa yí kan min amwali nasi bil ifmi wa antum ta'lamun la yaqulu illa takuna tijaratan anta radin. an takuna tijaratan anta radin. without the business that's the principle of business illa takuna tijaratan anta radin minkum n ta bá bẹ́ẹ̀ pẹ̀lú business tí ó wà acceptable tí ò ní bí wàhálà fún wa téèyàn ó jèrè lórí rẹ̀ tí ò ní sábò tí fẹ́mi rẹ̀ òun ni pé business tá a dìjọ́ kí ni o tá a yọ ọ́n the two party wọ́n lọ sí kí ni o wọ́n jọ green lórí ẹ̀ forest exchange àdìjọ green náà mo kówó kalẹ̀ àmọ́ business tẹ̀ ń ṣe àti kí ni o àmọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì bẹ̀rẹ̀ ni pé àrọ́jà tá a bá wá sọ́ọ̀tì ẹ̀ sọ fún apá sọ́ọ̀tì rí kí mo wí ta ní sàbòsí fúnra wọn àbí tẹ́ ẹ̀ bá fẹ́ sòwò àbí tẹ́ bá kówó léèyàn lọ́wọ́ pẹ̀tọ̀ dákùnrin ọba ara dáwà wá láti ibì kan o ó yẹ kó sọ mí pé ha dáwà tá a rà ó ní kòkòrò ohun ẹsẹ àbẹ́bà yóò ní wá fún alábọ̀ a wà ní ọ̀tọ̀ tẹ̀ lórí táàrù pa á jẹ àti kí ni àjẹ tó bẹ́ẹ̀ sẹ́mi ké owó nìyẹn àmọ́wò tí wọ́n sọ fẹ́ pẹ́ sọ́ọ̀tì rí ọ̀rọ̀ rò pé òun kì í sòwò owó gbọ́dọ̀ ní lose àti kí ni o àti gain nínú ni májẹ̀mú òwò gẹ́gẹ́ nìyẹn ajẹ́jẹ́ tẹ́ bá rí ẹ̀ka tó bá kó owó bẹ̀ yóò wá ní hàn ìwé wo lọ́lọ́run ṣe fún yìí wà máa gbọ́dọ̀ àmú wà máa gbọ́dọ̀ àmú náà wà lẹ́yìn kàánà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi ìjọsìn ọlọ́run ádàrà àbíyẹn fìmọ̀ àmẹ́lá wọ́n fi lè ìbáàdà àrùdọ̀ níbi ìjọsìn ó kíyà gan kálukú pé òkúta àbí táwọn èèyàn ń pè lọ́lọ́run àbí tí wọ́n ń sá lọ báyìí òun gan wà o òun gan wà bùkátà lọ́dọ̀ ọlọ́run ẹni bá kú ẹni tó bá ṣe kí ni tó bá kú ẹ̀yìn rẹ̀ no ẹbí mi o this ìbéèrè mi o very class statement tẹ́ẹ̀ bá kú tó pẹ̀rẹ̀ ṣe hù gbogbo tó wọlé pẹ̀rẹ̀ kí lẹ́ ṣe fún ọlọ́ba ṣe kí ni bá ṣe kí ni a ṣe wá lọ́dọ̀ rẹ̀ táàtù wọn máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀ a ní simple arithmetic àbí ìyẹn ni pé wọ́n wà fi hamadhi làájá ilẹ̀ dùá wà fi rábẹ̀tẹ̀ lọ́à òun náà ní bùkátà lọ sí ni kí ni o àdúà tabata kò ń ṣe ọlọ́run kí láwí kí láwí sallallahu alayhi ìké àtọ̀lọ̀ ọlọ́run kó ṣe kí ni kò máa bá tání torí pé òun náà ń bùkátà ìké látọ̀dọ̀ tání ọba tó dá. قل إني لا أملك لكم ضرا ولا رشدا. نعم torí àsìkò ìyẹn ni pé وما ظلمناهم wàlẹ́ẹ̀kìn káàkùn so ọlọ́run òsàbòsí kí ní òsàbòsí pa tó rọ́pọ̀ yẹn nà náà gbogbo ọ̀nà tẹ́yẹ̀ lè bàlá lórí ilẹ̀ náà وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَنْ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِنَ النَّهَارِ tábò sí wọn wà hàn yóò àgẹ́rìn ọlọ́wọ́n náà yọ́ mọ̀ yahshuruhum yọ́ mọ̀ làhásìr yọ́ mọ̀ yé yọ́ mọ̀ làhásìr ìjọ kójọ tó bá díjọ kójọ yọ́ mọ̀ yuhsharul awwalu wal eh, wal akhirun ìjọ tí wọ́n kọ́ ẹni àwọn tí wọ́n bá jẹ́lẹ̀bù sí tí wọ́n máa rò ń jọ yẹn ni wípé ka'allam yalbasu illa sa'atan minan nahar tí wọ́n máa wò ní pé ẹ̀dá kù ú ṣé ọdún mélòó la lò ná lórí ilẹ̀ <laughs> ìyẹn ni kí wọ́n máa rò pé ká alámì ẹ̀pẹ̀sù ìlà sáàtàn mìnàhà àwọn ò fẹ́ lò kankan nínú ayé àyàfi some hours in the day wọ́n ọ̀tún sọ̀rọ̀ kí ni èho dé kí ló ké some hours in the day apá kan mìnàhà pé ó dà pé wọ́n bí wọn láàárọ̀ wọ́n sì kú lọ́sàn-án ìyẹn ni pé lójú wọn bí ó ṣe rí ńjọ́ yẹn òun ni bí gbà wípé àbí wọ́n sùn láàárọ̀ wọ́n sì kíni o wọ́n sùn láàárọ̀ wọ́n sì jí wọn lọ́sàn-án kà á ń lámúyẹ́lìbà sú ìlà àṣìyàtà àwọn àṣìyà tó ti yé òun ní ìrọ̀lẹ́ àwọn ìwà ẹgbọ́ lo alùpàdé ní kọ́ọ̀lù kam labistum fil ardi adada sinin pé ọdún mélòó lẹ lò gan lórí ilẹ̀. kọ́ọ̀lù àwọn kẹfìrí wà wọ́n sọ pé làbísínà sẹ́nu tá a fẹ́ parọ́ nù wọ́n sọ fún wa pé tó bá dúdú àlìkìyàmà tó bá fún ọmọ nìyàn kì í ṣe kó mọ̀ fẹ́ parọ́ orújú mọ́ lọ́wọ́ ni o kọ́sì kò lè parọ́ wájú ọlọ́run bá dáadáa náà so ti yé yawma ìjọ tó jẹ́ wípé yawaddu al-mujrimun law yuftada min adhabi min adhabi yawma idhin bi bani ìjọba pé ni yóò máa rò pé wàhálà ti dé kóhùn tiẹ̀ fún mi díjọ́ yẹn níjọ́ yẹn wàhálà tí ó dé mọ́ ọmọ nìyẹn nígbà tí làákẹ́ yẹn tó dàrú bí làákẹ́ ò bá dàrú ni sẹ́ńtì mítayé kéré dé nìyẹn o wọ́n máa pé làbísínà yáwó mẹ́rin a ó bá àgbà yàwó ó dà pé a lo ọjọ́ kan àbí a lo kí ni half day làbísínà yọ ọmọ ọba wọ́n tún ọmọ ní fásitì àlílẹ̀ àdìyí ẹ bá wa bí àwọn mọ̀lẹ́kà wọ́n gán mi sọ gan àpẹ́ńbẹ̀ ah, ah, àṣàpẹ́ ni súyìlà ẹ awwal rusul min al-mursalin nabiyyi nuhu alayhi salam kama jaa fil asar wọ́n ní wọ́n bí ànábì wa nuhu alayhi pé káyífà tájìdì dùnìyà bóòlù sí sí ayé ìbóòlù sí sí ó ní àdúnìyà ka ànẹ́ni hábọ̀rọ̀ ilẹ̀ dúnìyà da ànẹ́ni dàkàlù tòmí bábí wàkàrọ̀ tòmí bábí àkà òun ráyé sí kàkà bí ìgbà tó mo gbalẹ̀ kún wọlé bó lè lékè ní o mo gbalẹ̀ kún mi kejì láyé ẹni tí wọ́n ń sọ yìí sẹ́ẹ̀mọ́ tó lò ẹ́ fọ́ọ̀sán nùhà ilẹ̀ àkọ́mìhìn fọ́lá bí mi àtàánù ilẹ̀ ilẹ̀ àkàmsí na àmín ó lọ one thousand ó lé o fifty naira fifty ló fi pé àwọn àwọn olè o àwọn náà wọ́n kà fi pè ní o wọn ò sọ tó lò n tó fi pè pè o náírà fifty ẹ wá wò pé ọdún mélòó ló ń gò ó o ni ó wà lò ó wá ní ó dàbí ìgbà pé mo wọlé lẹ́nu ọ̀nà ń bì mo jáde lẹ́nu ọ̀nà kejì mu. so àwọn atáwa máa ń lo sixty seventy kankan sẹ ọ yẹ kí wọn rò pé kò sí nǹkan kan bí o tó lè jẹ má jẹ kí wọn rálẹ kí a máa lò mo bẹ̀ wá nítorí tàlọ́à ọba tó dẹ́ ìmẹ̀ àtẹ̀yìn ẹja múra sẹ́sìn ọlọ́run nígbà tí stroke bá mú ọmọ thirty five years kéwòké <laughs> tí stroke bá mú ọmọ thirty five years ọdún mẹ́lẹ̀ rẹ̀ pé ó kù tí ó lò láyé. ìtumọ̀ ẹni pé kò sí ń pín bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ká tó wá sọ pé wọ́n ń ń sọ fún gbogbo o kò sí ń pín mí ẹni tá àdìjọ jọ̀dọ̀ báyìí tí wọ́n ń wọ ẹsẹ̀ kan ẹsẹ̀ wá sí gbé báyìí wọ́n á kí ló ṣe wọ́n ní à wọ́n kì í lánàá àgbọ̀ eléyìí gbà táwa kéré àṣẹ so àti àti wa kò jámọ̀ kankan كأن لم يلمسه إلا ساعة من النهار يتعرفون بينهم كأن لم يلبسوا إلا ساعة من النهار ìṣẹ́jú ayé wọn dàbí ìgbà tí wọ́n lo wákàtí kan nínú ọ̀sán wọ́n dẹ̀ palẹ̀ mọ́gbà tí rọ̀lẹ́ òsì yìí tó èdè yàtà àwọ̀ fún nàbẹ́ ìnáwó bí gbàgbé táìmù tí wọ́n lò wọ́n kàn fi mọ ara wọn báyìí àmọ́ yàtà àwọ̀ fún nàbẹ́ ìnáwó bàbá àtìyá àtọmọ wọ́n ṣe kí ni o wọ́n ò ríra wọn yes wọ́n mara wọn lóòótọ́ bí mara wọn tí wọ́n mara wọn yẹn o àmọ́jọ́ yẹn ìjọ yẹn láàyè mílíkù nafsun lè nafsun ẹ̀mí kan ò ní ẹ̀mí kan ò ní ní kápá sọtíye ẹ̀mí kan ò ní ní kápá fẹ́mi kan níjọ yẹn yàwó ma yẹ fẹ́rù mẹ́ríkù mílẹ̀ mẹ́rin àti yóò rí pa ẹ̀mọ̀kẹ́ tí ò wá mọ̀kẹ́ ọ̀pọ̀ lára ẹni kò ní sá fún un. ẹni tó yẹ kéèyàn orí kó súnmọ́ kó yọ o yẹ pé bọ̀dà bros bóòlù ní àmọ́ tó lórí rẹ̀ báyìí ni yóò máa sá mi ní àkì ọmọ ìyá rẹ̀ wàhùn mi yìí ẹni tó yẹ kó tún sá ní táwọn ọmọ tètè sá lọ́dọ̀ rẹ̀ ìyẹn fẹ́ pariwo bàbá gbà mí sẹ́ màmá mi màmá mi màmá mi àmọ́ wàsọ ìyàwó kí ni mo kì í wàsọ ìyàwó yóò sá fún wá kí ni ó wà bàá ní àtàwọn ọmọ wàfọ̀sí láti lẹ́tì tùwí ní àyà ní eh, suratul Ma'arij ìyẹn pé èyàn sá fún yàn torí pé gbogbo ọmọ nìyàn lèkúlè múrí mímí yàwó mẹ̀yìdì ṣáàlù gbogbo ọmọ nìyàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bákálukú ó ti tó sẹ́mọ̀ tí kọ̀ọ̀bá ń ṣe ẹ̀mọ́ rò pé ààrẹ ah, kan ọmọ mi ní ẹjẹ́ gbé nígbà bẹ̀lọ́ yẹn èyàn ò ní rójú àbárùkúrádì fi wá lọ́kàn balẹ̀ ó ní al-akhilla alìkéde ó al-akhilla ba'duhum li ba'din adúwù ó ní al gbogbo ọ̀rọ̀ rẹ̀ á lò láyé tọ́mátàlì kí á bọ̀ ọ̀rọ̀ tún bá ti ṣiṣẹ́ dáadáa ọ̀tá ni wọ́n jẹ́ illal muttaqun àyàfọ́ olùpáyọ̀ ọlọ́run ìyẹn ni pé olùpáyọ̀ ọlọ́run wọn àfẹ́ mọ wọn tán àbí wọn tán ọmọ ìyá ni wọn àbí wọn sọ ọmọ ìyá wọn sì kí ni àwọn nìkan ni ní sínú wàhálà náà. ọ̀rẹ́ sọ́sẹ́ ọ̀lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bí wọ́n ìlànà ìlà àwọn tí wọ́n pe ìpàdé ọlọ́run tí wọ́n pè nírọ́ wọ́n ti gíní ọ̀sẹ̀rọ̀ wọ́n ti pòfo ìyẹn ni pé tẹ́lẹ̀ wọn ò rò páwọn ó pàdé ọlọ́run wọn ò rò páwọn gíní páwọn ó pàdé ọlọ́run kọ̀dẹ̀kọ́sẹ̀rọ̀ lẹ̀bí na kẹ́gbà mòbìlẹ̀ kọ́ ìlà gbogbo ẹni tó bá tí ò bá gbà pé ó pàdé ọlọ́run tó bá pé dọ́rẹ̀ nírọ́ yóò ṣòfò náà anabiwa muhammad ìkà fún àdìsọ́lá àti àwọn onímọ̀ ọlọ́run sọ pé mọ́n àhábàlẹ̀ kọ́ yìí ẹni bá nífẹ̀ẹ́ láti ṣe kíni láti pàdé wọn ọlọ́run àhàbàbùtù lè kọ́ àrò èmi náà ṣe kíni o èmi náà nífẹ̀ẹ́ àti pàdé rẹ̀ wọ́n mú kẹ́rì àlèkọ́ yìí ẹni bá wá kórìíra láti kíni láti pàdé mi kẹ́rì tù lè kọ́ àrò èmi náà fẹ́ pàdé ẹ̀ torí báwo ni olùsẹ̀ni ayé nígbà tá a pàdé ọlọ́run àbẹ́mọ̀ ni ẹni tó kú tá a ti mọ̀ ẹni tí ń lọ tá dírẹ́sì tá bọ́lá ló ti ń lọ. ìyẹn jàmọ̀ ó yẹ kí ìwòlè ronú dáadáa ẹni yìí kò sí èèyàn kan ṣoṣo tí ó kú ọ̀láyé tó fẹ́ kú ọ̀láyé tí ó ṣe kí ni kò sí ẹni tó fẹ́ kú pé tó bá tiẹ̀ káwa má bí ìbá ìsìnkú tiẹ̀ da irọ́ ni ẹjọ́ gbọ́ pé ẹ̀ka ló kó sà. tó yẹn ni pé àwọn olùfẹ́ ọlọ́run àwọn ọmọ wọn fẹ́ káwọn ṣe kíní o káwọn pàdé ọlọ́run bẹ̀tọ̀ táwọn ṣe kíní o yawaddu ahaduhum law yu'ammaru alfa sana wa ma huwa bimu'zabi min al'adhabi an yu'ammar wọ́n máa rò bí káwọn tiẹ̀ lò one thousand years pé káwọn tiẹ̀ fún last farm tí ó tún bet innal mawta alladhi tafirruna minhu ikú tí kálukú wá ń sá fún un fàyínà wú. Eh, ikú ilé èèyàn o eh, wọ́n sẹ́jọba rẹ̀ tẹ̀tí máa ń sá fún ikú kílẹ̀mọ̀ tí ń lọ sí wo ń lọ kí pé ń sá ń pàdé rẹ̀ eré tí ń sá kí ah, alhamdulillah ó sì ń fún London tí mo ti rò ṣe wàhálà lọ pàdé Nàìjíríà òun àdúró ah, London náà ni ó ṣe kí ni o so ìyẹn ni pé àwọn èèyàn kórìíra láti pàdé ọlọ́run wọ́n fi dá ká máa ṣiṣẹ́ dáadáa torí pé dọ́tà bá ṣe kíni tábà pàdé ọlọ́run ìyá wa kan tó ti bọ́ sẹ́ sí Saudi Arabia ọlọ́run mọ́sá bá sàlékún kẹ́ fún wa bá sàlékún àforíjì fún wa so ọ̀pọ̀lọpọ̀ wọn máa rò pé àjẹ́ pé màmá yẹn lọ sí kíni o ó lọ pàdé ikú rẹ̀ wà máa tẹ̀lé nafsun bí ayé ardin tamut ẹ̀mí kan ò máa bọ̀ ni wọ́n ṣe kíni o ni ó tàn sí ẹ̀mí kan ò ṣe kíni kò mọ ibi tí ó tàn sí torí ibi tí ó tàn sí yẹn ibi tí ó kó ṣe kí ni o tí ó kà mọ́ nìyẹn anabi muhammed sọlọlọ wọn láwọn anabi àwọn táwọn já anabi Ọlọ́run kí kó máa bá àtàwọn sa anabi tó kú náà ó níbi tí wọn Ọlọ́run bá fẹ́ kàn sí àwọn sí ibẹ̀ làwọn ń kú sí ìfọwọ́n bá kí ni tọ́lọ̀ mẹ́kan sí àbíbẹ̀ làwọn ṣe gíní ni wọ́n tàn sí ìyẹn ló fa sísí tí wọ́n sí ànẹ́bùwà Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run kọ́má tó jẹ́ kí wọ́n sí sínú yàrá ìyàwó Aisha sẹ́nu kẹ́kẹ́ kọ́ ló yẹ kó tán sí àmọ́ mo di gẹ̀rẹ̀ tá ẹ̀yẹ ti ṣe díẹ̀ tó ti yé ànẹ́bù gbàyọ̀ǹda lọ́wọ́ àwọn ìyàwó tó kù pé kó má jẹ́ pé stress ni ó máa pọ̀ tẹ́ẹ̀mà gbé mi káàkiri yàrá yẹn tó ti yé ẹ fún ìyàwó Aisha ní ọ̀dà kí n ṣe kí ni kí n máa bẹ lọ́dọ̀ rẹ̀ so that stress àgbéni kiri ò ní pọ̀ so ibẹ̀ làwọn sábẹ́ ti mọ̀ pé ibi tó tán sí yẹn o kò bùkátà káwọn olè gbé kú òun bẹ́ẹ̀ ibi tó fẹ́ ṣe kí ni o ibi tí wọ́n sì sínú tí wọ́n sùn sínú akada sunnatullahi fi khalqi eléyìí súnmọ́ ọlọ́run lára àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run jáwà náà tán síbi tí ó dà mìíràn bá kú sáàrin rẹ̀ kèfèrí tí ẹ bá o wọ́n lè gé lápá gé lẹ́sẹ̀ kò sí tí wọ́n lè ṣe o bó jẹ́ mọ́kò nìra bá kó sàjẹ́ ní àmúdá kéèyàn kú síbi táàrin ọmọ ẹ̀yẹ́ wà ẹ mọ́ wá ní ìbùnà ìyá yẹn béèyàn bá ta blomblom <laughs> tó gbé sànní àti ọ̀bẹ súyà torí pé wọ́n sì kú ya kó mọ́kàn láyà náà torí pé ọlọ́run ti ẹ̀kú ṣe wulẹ̀ kó nàìjíríà ó lọ́dún kí ni o sẹ́wọ̀n pé fi tẹ́kírìm nínú ilẹ̀ àpọ́nlé ni wọ́n ṣe kí ni wọ́n tún ṣe dáadáa kò tún yàtọ̀ títí wá bálabàlá nǹkan nǹkan ẹgbẹ́gbẹ́ rẹ̀ ẹ máa ya fọ́tò lórí igi gbogbo kò ní sí yẹn àwọn ẹni ni wọ́n tún kírun sí la ẹ lóyún àti ó kírun sí àlànà no ẹja ká ẹja view àdúgbò àwọn tó kírun torí pé aráàlú mọ́kà wọn tó ti wá kírun sí la bẹ́ẹ̀ bá kú nàìjíríà yìí tó bá dágbò ń lọ sáúdí wọn nígbà àdẹ́gbọ́gbọ́n àwọn èèyàn kan láti rẹ̀ lọ kírun sáúdí àwọn èèyàn sì lówó rẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè ronú ẹ̀ bọ́ bá gbé lọ ládàwọn ò lè bà kò dàbí ẹni tó lè kí ni o nínú àmì táìsì náà pé ọba dára tó bá fẹ́ kẹrù rẹ̀ yóò kẹ ni o كان من أصحاب رسول الله صلى الله عليه وسلم وقع على دابته كما جاء في معنى الحديث يوم العرفة صحابة يسوبوا لوري كني لوري لكم لكم لا سكني وبات ودكم sínú aṣọ ara ni àwọn sàbí wọ́n dàmú nǹkan kan wọ́n ká ẹjá wá sọ mí tá fi pọn nǹkan kan mọ́ra wọn tá fi bò àtẹ́bí ní ìlú dára dàáwù wà kẹ́fìnú fi tàùbẹ́yì ẹ fílẹ̀ ẹlẹ̀ ẹ wá sí sínú kí ni o aṣọ méjì rẹ̀ yẹn fàyínáwó yẹ ti yẹwò malikiyà àmàtí mo lẹbìyà yóò wà ní jọ́lì kìámà lẹ́ni tí ó máa ṣe kí ni o labẹ́yìí kàláhùnmá labẹ́yìí. ajẹ́pẹ́ ìyàwó àyẹ̀ náà tóun náà bá dé torí pé mọ́lọ́kùsí maka ara mi bo ara mi maka ọlọ́run jáwọn kó fàárì ọlọ́run mo máa ń fẹ́ ní tó bá fẹ́ nìyẹn mo máa ń fún ẹni tó bá fẹ́ ìyẹn mo ń rẹ̀ mẹ́nu mẹ́nu mẹ́nu àdìsí kan ní ẹni bá bẹ lọ́hùn man sa'ala Allahu shahadata bi sidikin man sa'ala Allahu shahadata bi sidikin balaga Allahu manzila shuhada walau mata ala firashi ẹni bá lánìyàn dáadáa lódodo pé ọlọ́run ah, àní mo fẹ́ kó parí dáadáa tó bá kú sórí bẹ́ẹ̀dì rẹ̀ ọlọ́ni á gbé dépò àwọn ẹni tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́ kó làbá kú sórí bẹ́ẹ̀dì rẹ̀ tó dá kéèyàn lánìyàn dáadáa sẹ́kúrú ẹni bẹ́ẹ̀ lánìyàn àti kíni láti pàdé ọlọ́run alladhina kadhabu qad khasira alladhina kadhabu bi liqa'illah àwọn tí wọ́n pe ìpàdé ọlọ́run wọ́n pè ní rọ́ wọ́n ti àná lùzì o wọ́n máa kánú muhtadin torí pé wọn mọ̀ pé láti pàdé ọlọ́run ọba dẹ́dà ibẹ̀ ni gan ni kẹwà tó kí wọ́n ti jákàn níbi kí ni o wọ́n ti jákàn bí kọ̀díyẹ́ ìṣú minal akhirah wọ́n jákàn bí yọ̀ọ́ lẹ́kẹ̀ kàmá yà ìsàl min asahabil kubur gẹ́gẹ́ bá kẹfìrí ṣe máa jákàn lára ta ni o pa ó ti tàn ilé ló lọ tàràrà náà ṣe àwọn ọ̀sẹ̀ kí ni wọ́n tí wọ́n bá ti ẹ̀rọ pé ìṣirò máa wà ilé wọ́n wá sílẹ̀kùn mú yóò wà lókè yóò wọlé straight ah ó bá nìyẹn o ọlọ́mọsá aláàánú wa foríjì wa sàmójúkò fún wọn náà aqulu ma tasma'un asálólé àlè wàlákùn وسائر المسلمين من فرط من كل ذنب انه غفور يغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. tí ọlọ́run bá fihàn ní olówó tí ò wá lọ mọ́ta àmọ́ tó bá ti fi lọ àkókò lọ wọ́n ń rán àwọn èèyàn lọ kí ni ní ẹ̀rí sọ nípa rẹ̀ bí a máa bèèrè pàtàkì lórí pé ẹni máa ayẹ mú tẹ̀yẹ òjì yá àwòrán sọ ìyá ìwé ẹni bẹ́ẹ̀ ń tọ̀ òfin kálọ̀ mọ́kà lójú wọn ní kí ni òun wá sí kí ni wá sọ ó fi àlẹ́bí ní ìmọ̀ kó kú yẹ̀ sí àbọ̀dé ọkùnrin sọ sọ́ra ó lówó kò kí ni ó lágbára. 牧民们，阿弥。